jamar pemal no bonkani ho ir pe bakasine kuna guru ka ade bagunu ngaya ci ha hayu ir pe manan hay kanu bari hakuru pei irin gamute na daidai ciyo na daidai mayu illar pe sabu zinken na fu he no mata batta dia jirmanten na fu buru na kwasi kuluga mefo ngadi banna guru yo hayu sintego alfa gorko hakachi boro ya dinŋa sasawani kuna nabayo boro fo se na aha awa mbara boŋo ŋa ŋa sawa se ŋa garama ko wendiya hiji kanŋa no ŋa na ŋa wize no che kacha se ŋa ŋa wize no na ŋa che kayara ŋa se ŋa ŋa che wize no se ka ŋa ŋa suba to yala ŋa mene huŋe di ŋa gunna tari hije anabara jibiri fo anche jibiri hinka hije abara no hunde tiki imma wai na kasi haru sai au haru na kasi wai sai da ya ilor kwekwe ibe ridono iriba bere kayi kama haikaci kaci fankihu ma taba lakum minan nisa wai bore kuna wai yukan sawano bi ne sai wan hiji mathna ahinka wa thulatha na hinza waru na taci nga ya ci borfo cere ba goron na wai hinka borfo goron na hinza borfo goron na taci to da ya kalima ka bukata irpe mana fururi kuna ngano ka ma taba kan sawa no bile sai da ya nindi do cere na ci boro ma ko zakan garin na taren magabuci fo awo a sawanse eh bismillah da na sawanse incina na sawase domin baka sine a gorka sente ba da ya baka sine ka si gorka sine kuna wallahi da wayano da ya waibar su ba haru ngano na no alwasi di na wayano yano bi da alwasi su ba wendiya ngano bi na na hiji kano ase na wayano da ya se baka sine mo gunu o mwe ade su hin kata baka sine ma kwe kube daidai a hin kata afonga mu gun na wai afuma gun na wai ga chene chene de wune bori n mm, gari awai pedi bakasine bo tontonuno de jour en jour pourcentage bo karuno alfa awuron sai ka bori to amma mo fa ya sino alwasiri ba hini ka hongu weidi tayo ngano ka ababo ngo ba nanino na meci na fo abori mama ama abala sabu wato su ci a sai ci fa ka haisu ba wato bar man gari na alkhairi domin wai bar alkhairi no wai alkhairi no aya wa kal nar kwaikwai bai rici inna li insana li rabbihi lakanut wa innahu ala dhalika la shahid wa innahu li hubbil khairi la shadid hubbil khair khair akwai ko barano noru mari wai halato goro kuna ne wa dolla ci da jitte ka musa alaihi salam ana mare guda fatan harfe na guda hin zauta sai kace rabbi inni lima anzalta ilayya min khairin faqir hayfo kamba sabu tase ne ka zumani tase abo bara alkhairi agon na bukata afo ko wende ka gagbai ngan kuna fo safura irpe na bakase da dam safura bine nga hijete ngan na kodi binni ayin kante here na don ma ngan na mari da mase nga nga ka kungu nga here beni talakatere ka don kan na kpara di nga talakatere di bongo ka be ni do ma bere ko ye a kpara no alimani koni weigo koyogo norugo ngaka hamgo lakari kaniyogo to ya da ka baran bani gari nano makari ga cifo kaca su ba anate ngadi ya doru aborinya amma bala sabu jibir fa hin ka hin zaman har honna la sabu ka beni wala agon ko la sabu a wonde ma chase amma domin ba di cerga hanga yen nini non ba chase ka chimi wala la sabu ngana ko di guna ka guna ka guna abine nadi ngana don gun mare masuru ana hongun gomini ni bo mo ben na hongu ba di gomini amma bine yana ko di dan ki anya di cere be mo fa ba senni ba di se ba di fahiba mafahiba wato moka boron bate ka hongu wei kan su ba nganol cin harta an hunu na waya amma da inda mani moka bate ka hongu tari su bogu da kura ba cere cere no alfayu <coughs> irkwe mal da bonkani amma da nor no ba di don nan ben na nor bongo haminiya ngana no nya gari manonse ngan kin su ba noru to nindi dono al imam malik rahimahullah agana bai cinin fakuna kaka gun ko ci kan nabi ci sallallahu alaihi wa alihi wa sallam wo kan nan gari na gomi ni foka na cini ya mare nga ho nga bara za ngar pese no nyi ci kan waya do muri ko anan fi son na gomi ni di amma nga bol di ci sabu nga kana nga ho mu sa tutuma a cin te bol ma boro gomi nan ce ba dede ma ne gomi ni no haisu ba awo madama de barar silama nga haika na gomi ni a gayyo kabar halali wallahi mata a hondar sai kabori to nga akwai ci mamacin na da ya bol na boro gomini kere nan mare sari maka ko ci ba na gomini a bara burkon si sheni no kere nan mare ba nna akwai nono nga kere bi na ebe ka nci de na gomini nga hunwu te a bara zangar pese no yeti domin pe a nan fi so na gomini ha maza maka ko faji ka na gomini a ci ba ma ci no na gomini ka nan mare kere nan ni a de kana ka gomini ارتم الفهم للمرادين هذا والله تعالى أعلم نعم عقيدة ما منهج to irkwe balci tabbo kare <clears throat> a cire gurku hakaci ifana akida ifana manhaji akida bine nane non ceya haifoka boro bine ga koto hala to ana gatata se aganna madi kuna no akd hunu akd akadi no su wone kadi aguba ha abo haididi howno ngano ca aqd aga nal nor kwe nal ciba ngwaru kati wa min sharri nafathati fil uqad o kayo ngmana kadi o ganjin ko haifo ci ko tufa za bor la rono macuce no corpe no nagoba nan hansine mayo de go nindi kan kurpe di bara halitta mereno ngmene haikayo jin ko cici ko tufa hayo diga irpe ma boron sarika moraninna to deya bine bongo cingon na haifo ka a cinka gatate kuna kamme wata cila a mana hoya kuna kamme a ga ka batume awa su ga ka batume celde gon na haifa ka a gona bine ka ga hoyo cefertere bongo bara akidano cefertere a bara akidano ifa ganna ceferi cefertere di nama bine konno ka gata me aga hono domin cerga decision zano ka nun kan ga bam bambam matemeten sugun ga kani akidana to de ya akide ni yan gode mani mani ngar silama tere tere gonda bane de yar silama tere mbene odi irso hini ka faji wato idun mo hay ka de ba fasaran san hurun sai na kwa sasa wani kuna rasulullahi sallallahu alaihi wasallam a cirkwe bara fo nga wo kayo na rikwe mana fo tere tadi na da mumbine kuna ka lalle rikwe bara afo kari goro ne mai bine kuna no rikwe hinka guru asi demete de a foka gonodi borkuru nan haya gata amisate riba ka kai an jesus da makuna amisate riba ka keri kuna ne ko ba amande bi isa an ja hinkante adu gordo asudu go akidana domin a fadi kere hoyo ko na gata ko ka ba fa su tonton pene nari pe pe bi akidana aljanna goro mbine kuna arsilama sika bine kuna aljanna cinesi a baikal ja aqidana arsilama sika su be ka ni ne gono abine kuna hoyo ko ka ni ne gono hisabi gono buyo banna eh abine kuna gono sare kuna kane na horte gono arsilama bine ga agato ko ngano nke aqida a huru alfayo to masarin ka manhaj haikan ta manhajin ngano program program marsa a hinikate zamani foyo kuna programme fo bongono sukuru dondira ka zamani fo baka kanga na yeti programme fo mani dona de kan jinje ancien programme nouveau programme mo so so il président actuel amanci ancien programme kan donka ka kana nouveau di ancien di no marsa ban yeti kute domun ancien di kuna a nga hamfani bayo kabisa nouveau di manhaji nan ke fo mani <laughs> awuroha to marsa seri nguna annabi sallallahu alaihi wa alihi wasallam programu fo bongo adondira programu fo bongo bisa ka sahaba inam sahabi yongo bongo bisa ka bor fo ina no program bo de program bongo kan dondira kute adini to yani boroga ni kan ka program di tam program fo mani non pe koto sem manhaji machi mani sadi ni mene ci nouveau programme na settu anke fo mani no mbeden haya sennin na edi eh, laribu cine a kofi tana nke haifon mani manhaj danji manhaj ya marsa sai ni mu ban mace mai fu bon nke nke bon nke program non nke program non nke fo mani ke ballo bokari a wuro da ro ba nura no dian dem ngan program di kuna no dia ka ho ngwe ateba a program kura ho musiba mososo hen nano programme kura hongugolo de no programme ko hongugono cimi hay men de kuna hongusi domi fo ganna halan duka hongu sangon na bongo irin gon na tuta fo ka cirel gor ko hongu de mete to mainol bongo bongo si ta danki a program ko hongugoro hanate na wefo na kwe ya domin boron su tunu ko hongu kasi na bongo tu ta facire no no kuru pe huru kar ko hongu te to sa de no tunu wo hongu di me no no hongu chefel no no hongu dar silama cheferi to sa di mani baduwa ne no cheferi ogoro kar silama yisilindi aganda haifo no ka bukata boron man na su ka hayo fahiman bori sa non bayin ka boro fahimani dana can hayo kwato ya kan dibi kerega tarkai mal da bonkani ay kaza kalma yirka sai da ke dikura a su bisa nam hada wallahu ta'ala ala nam alba muhammad don ginan je bismillah eh ifa shi guna shawa san halagun ka a hanga a hanga kura wannan rukoci ka da afirka ka a cirite ba a yi fitar fesu da nam

alfa seyidi metaji alfa seyidi ciba iri kpe fobo ŋa anufinna ŋa ciri kpe guda fodina deya ifa ba mali fahiman nindi iri kpe bisamo huru borosu ciri kpe se iri kpe a kpe tari teyo da te kabe na ka awu boro cobu katenome namaka aya kunal dor kpe kpe berici والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون كاتي بروهن نودي نجي كبار برونو كا هنو يكون دن هني هنو يبوي فتي zina a bara hunhun yo gbeino watakila wendi a wo jene awa akwai ko bara senni do kan me ana hawo istere chine fote au guno yo kan me guno yo gano ana haifo kana hima guna au mayoga ngano ya kakwe fasikansi aw zalamu anfusahum kati awin nan bongoyo taki taki di barano wece teori pese albayo no su bai ka wece teori pese gono ka bara dalle gaba mahaifo senni an wuri wece teori pese sasa wani boro maci ba da na ci handoriya o ka hunu da ciniji don kano mai non cana ciniji gayya handoriya di basin karikpe nga ya cinji zumani da ba da bi ne ba ma gai de an na handoriya di jisiri pe gordo domin bai karikpe te nga ronje handoriya di te shirki non te na na wuce tarikpe se amma in ciyo ya banna no zakarullah irikpe ce zakarullah ci fon ngan hongo nga ka a desi heiwo bara yano desi heiwo na himaya kan hongor pe ga kabeni metente fastaghfaru li dhunubihim ntariyo di sai jifan gan gorko cirpen markosu irpen markosu ganor pe hawa man yaghfiru dhunuba me aru ko tariyo ko su da illa allah sai dir pe faji na be ni ga ci walam yusirru nadabu na takiri alama fa'alu haikan ta dibon wannan takiri kote kote wahum ya alamun kadu ko bai ka su bori ya saka barka bai ni kaci iri pe akwe da bai naka aci bari pese ko ka nga be ka bori to nga be ka te ni di ko na da karfe gata aha de nun kan be ndara nun ka de to a be ka su bori nga ciri pese a be ama pete de a ciri pese na ka de nga ta mata de su ga ta manan haide ke to borosa nga mo so mari pesu ga gomini yeyo kute awo asuka gomini sama nan nindi do ama haika ta dite halin nari ma berkaci a ngwene a gbaino ya ka bote halan ku ben narfe irpe marsari irin yayo cingo na ngwene fakan <coughs> ciko te jama ba gafar terse dan ba ka kone sari non ce alle gafaran tan da yan bai ka kone su borina za dai ton na gafaran mare jinawo irpe ma gafara terse wato jirpe sai na masururin kone cene deya corodi ntariyo na bara dabunteyo nga musamman kone wata cila mbeni kacir kpema nkosuwo kone cere senna wo kan kone di haikan cabon wadi senna za mafo ya sin baza in mamma kwe yara sai ngwana nan cine temma koso a ciya ciya aunun kan goro ka saradi domin kone tutuma bara sareno bor sareno me sen makpe ka kwe ci haika cabon wadi ana baraya to sadi hunura istighfara su gate a wuro albamu wadu pemal no bon kadi bismillah baba mo yaska no tutuli a wuro ka ka de me talibi a bebu gate eh ipe mu su ga no tayi tayi hmm. masa boroguro talifa kuna hmm. nya be ka talifu go nya bara sai sarfani nya mara muna kwa anan hundina madalla nan na boro bara ko na dai kan kwe jin ngani bani ba nsu cafo boro bisa teno karpe be yani kangabe marsa boro chargona kunono ama na ciri pese abe ya magodo ko akaite awa godo ko te boro chargona kunono ko da don be te ko dirigoyo ko guri pe maran su ngawe akuna na cafo wato boro no kan nci ni mani amma kurdu ka gon tari kan be kuna bọrọ be ike tari no nga wobo be ike tari ama fa anan pepe wo chere che jiri pe ga no nga mapete wo chere na che ji chere go na ko no ko na we aga na me no pe go mini tuba wo ka na we wallahi ba me ngoro tari kuna ko karhayo ko dirigo ko guri pe mare wallahi a cin to afo gono an turuci ni ko he me me me me dana no no labari borfo masu kaye ka je setan no borfo coro cinka to ncine kunar pecino nga zanse nona masasa ana kparani ka na domun, boma su ka borfo tamu makwe halaka, <laughs> domin kwe nga ya borkur pe hali bi wallahi borfo hali to karpe guntam yaka au cere de laisser passer yona domin fo ganda borono ka wato tari di bere ka ca sai nga hunde gurjete amana na hini borogo ne kari ci yanki dalle bare o ka da ila kar ga ba maka ci wallahi she un tama un taman ga hali bai no to bodi hay su ku ga hali bai wa zuro irpe na mara ke gumbe nan gumbo go bai sun bogo fufu irpe bal tal sai tan kambe hmm. nam ami nam afamu mal ba ko koy sare allah akbar alqabr sare qaburu yon hayba borfo gono isa kunana sare gono borfo ngama gono isa hamyo gunde kunana sare gono borfonga mabara ganda batume kpare ya batume kpare bungo ya che sare na zanka 213 hinio no de rom sa no sin kali borfo fulfuriyo ba choro sare yuna safo kuna heu mata shi zakan dabu heu dino maka kakakan yara kan ka batume choro sare yuna borfo gono glass kuna non sare yugo borfo gono moso mahari irmana congelateur yo de boro simma kwe ka dam edi kuna morgudi kuna coro sare yuna don bor fo goro goro nin din sugun ka sare yuna amma sare ka cere di ya honne batu be pare ngano maganna fatiya ka boro dan kadabu boro sinte ka teya boro sinte se nyafo mbabe fo kabila na habila ka wona hansinawi konu bon ifono konu di ngaya ci haushi bon bunde kwanninal bayo wote nga woote ngari kwe yaldan na wo ngwene kana yaldan na wo ngwene a tarina a cin masu ta daidai ba ndiya he a cin masu ta daidai ai na ngwen ta daidai ngan nan ngwene te anabara daidai ngan na hei ngwene ta he a cin masu ngwene ta ba awo wala ha tari kunna bisa haushina ngara ansina hal mo so so haushi dia gorko wala niyawo wallahi har kiyama kai haushi narka su bai nga bina su tabakate haushi wazi mahuro wo ka bine haushi gonu se wo ka bine kuna haushi gonu bano ba wa haushi mene haikaya gona kuna dede narka su wura se doma bine kunyo da haushi ko ripe mar ciwo mai bunga aruka ci ba fi ciwo di ciro no doma bitin nabuko kagoro ko buko kallo basin jere ko bibiri banna bani nga bakwe ka jisi ciro hinka duka kumma more ko zugu nganon ce alghurab alghurab furani gauno nga je ha bi fawtu ba kunal ci bor kurgaw ha ciro hinka diya baral penan samma wato bai kweyo ci malaike no ala kulli hal ir kwe kwe be jalde ci ciro hinka no nga samma nga nzogu nga fona hansinewi Wakana kana hansen wudi ci ngana ce kola ko labu fati ka fati ka beni ngana hansen di tun kadam kadabu alfayo anada don be iten na boro wiyo anada don be on naka keito nanga nga takano chiroba chiba ci banun kan ga boro dam <laughs> wata don be iten na hansen wiyo wato ficiyo ka na ngani domin na tabaka mamba ba be me ka de borobu bu yante boro buyo sintina aben na bun na bon wuyo no irpe mari sari alfanga don ce sare to sari sare di zongo sintina ci ya makwe yo sen nikura ahuro de boron kwe rop ngan su bagana na parfaga aci nsubagana na kparfaga ngaro nsubagana libi ka memma fifi vu nzo kparfaga fo teke hari kai buna dan kuka dura bongo eh baana ni hunde goro ko huru kan seri ga de dici ho nar ko ba ko wala fi fi ka fuzu fu am pap ka sei dino na te ka har bo ngonga sei tali <laughs> ke ba sawa ke wa to de ya de boron bagana non na ciro gunde mani mbajina ka kwe kai atama aviation no demete awli ma cha aeroport ha nindi non mbajina ka kwe zanun ka diroba sintina lahara cere diro kuna sare ya bara zongo sindi aeroport na kwa nunka bor kurba na kugun mana fiyoza rasulullahi ci sallallahu alaihi wa alihi wasallam da sare di kuna bori na boro mojina haika ka kane na bori bisa ya da da soci te mojina sauci bisa ya amada na kani na waya ka gonu mojina bisa sare kuna haika kai gurkodiya basin ka sare kuna de kane moyo borobo makane no halan to mo ci bari pe nam ci yama makai ando aka wura bar aljanna <coughs> jababa ga bal dalse alhamdulillah yahdikum allah wa yuslih balakum de bina bara na waya agoro ko du boro aboci lor pe masunan ci yama makai no be fo ganna domin da ya ci yama kai nun kan gaza ko dambisa sare kuna wadadi alfana sare fai ba sare na to sadi an kanan sai sare mana sa sawani fo sare mana sa sawani fo ngano mo kaniyon bugu kuna ko jibiri jibiri di kuna maduwa handiri kano fo handiri di kana toka ngun bata su to mayara kaduwa a wuce sai ni kunse domin mu gayya kar to dai yarin bai haika te handir kunari diyadi sare kuna yana atakabara alharin aru kabara ci kam anabara zanga handirin ga mere ka nturuno ka gara anabara ya sare mere chere haikan gono ko diyadi ya bara erikpe marugo mini gbe hen no erikuna o kayan bara foro gbe teriyo erikpe mango mini kokoro hen no ay karba mara kere sai asu bisaya boron tariyo ko na kai masu nan wace teori kai sai magono har ci ya mama kai wace teori kai sai su beni ifa aru kana ba su ba beni sabu yodi mba hanfo ana senni tene odo aci sabu hinka gono kan ne ya nam wace teori kai sai su beni sabu sinte aba asuba aba den ba haya hay kan ba di su bani zan ka mo solfa na waise ni te in ba wendi ya su bani in bire du ko zarba ya ga tila si sai magari makwai ka alfafo gari alfafo alfabi an ci alfa kware alfabi sai makwai ka gari nga ce goba kware goba bi da sai makwai ka gari ka kodi sai ni ta sai ama akuntun kuru makanon sa wata ma kunkuri kanon sai moten na haikan ba wata kila ba hijo au ko on ko on tinna bai fodin de baka tinna barai fono haramun annabi ci inna tamaima watti wala ta shirk zahai fo ka boro dengi dengi bongo ga jinde gano jese gano eh, kwase bannano cenze ga au kamenze ga ro alhari weche te yori kese ma bongo domin da la kpara ni yankino a a abe boro to ko da ma gono jinde asa boro sibi karfo ho awo weche te yori kese ma bongo aballo woje teori pese abanna wey boro gubayo na haifo ngani ka na bara dai dai don boro hin ka wey boro guban na noru da jero madalla kan na boro kari vemil keke yo wato waranka abin don ta ma har wuce sallah ba kredi na ban ngaren su kredi da ba sai har wuce sallah man ngajja sai to ma wodi do ta na ba mbise ba nana aferi nga agari waka waka hinkai mo berio eh na boro guba nguba me haika na muri ganna sharia kuna iri ganna sharia kuna den na wei boro fofo na loru nga bani da ka bara abakpe kan convoke no ahini kachika na nga tilasino na noru deno sugunga dibe iri ganna tilakuna heka balaba wai wasu bani ma babu babu ka nono an ka bani da kwe ka kwe ki nan nga fofo na nono nga nga bani nkiro na tila si na viole ee, ka ba kira ji ma ma bele ba ba te <laughs> en ka ba lo kari to de ya guba chere bara no haramun na ifo nga no gobe mere kanteri ama nchi gomini mere o mazana yo mere o au ngati chere akwe bara tikidari yo nọ. boro huna yuga ma boro gobini gomini di mana mambani makachi na atilasi ngati chere tikidari yono boro huna yuga anabara dedi irke malno bonkani ataba haikar ba sai ni chere di bonga so bisa hada wallahu ta'ala eh <coughs> na na man kokoy na man kokoy aga ko to bismillah sare se likura <coughs> <coughs> Dede ta gurgurwa ga abata ba mai gani daidai sa mere ta yoboro garo abata bu no semba ma soru wato sare mere ta bu yoboro ga cere na bara de nwar gayo de ya sadi de aka to bor ko go ga ngaba ce bawo rio kal da bara ga be ri kweyo abafa ka tabu riga ka tabu haikan da ka beni kaci boro na den da nan sutura sai ganna na ngane ka a tabbate eh, no sare mun tilgura no imo ne mun sallallahu a ci mu ga ngana da basai mare don ba me aga sare mare da amana zabari iga sare mare ka an dufino maza da yabo ka ce kun da bonkani amana zabari arab ga ce kwa ikuru da sare mare eh da um, waka bɔrɔ hɛn gana a bɔ. masa saa kan hunu mɛ tɛ n tɛ ka bɛ i kan ba bɔrɔ nɔ. de se mo ka sari <coughs> ma dɛ. ba dala bɔrɔ mo ma nɔ eri pɛ maa go mini nɔru eri pɛ agun ma maa sari ka mɔ ra di na tara ka tɛrɛ. saa fɔ n ka bɛ i kan ko na nɔru n ka nɔ saa kan ka ko nɔru ko to yo saa di n na nɔru na n bɛ fɔ mo ma dɛ tɔntɔni. amma sa kan ka kogoro haifashin kan mai n hajiyo ati n wa biri zaga selelwa a tarkaterena sadi n gona kurana sai mo ga sari mare kan da hune? huno wallahi sun hini ka bai ifadi bon ngongoro domin bon kani na bon fute wallaha biyo ba haika ci wose sai boron dola hara ngadon ba kwe dia na bon kani te de na bon kani te amma da na tola hara jinan su bai fadi agoro sai mahaniya ko sari mare rasulullah sallallahu alaihi wa alihi wa sallam acirin sari mare irpe kwe beri doka amar morani na sare kuna mana azaba amar morani na jahannama mana azaba alfayo ifo ganna kasi man na kan na azaba yodi cibase na sare mana cibase ka jahannama cibase nga din kuriyo da ya san haniya tambani ka mana al'umma ciba mare yo kan mo ga sari mare dirpe na mare yo ta beni borobon kani teno irpe mar mare yo ta borobina masu ken na ngare ma dobu na gbe hay kari pe ni ka hongu ko kari ka huna kuna adon tena citari su yara alfa abine yara a yara na citari dawama ya kuna no sini wato dawama ngano mo takiriyo hay foga dana ci aborogoro kan na tari beri beri o teme maka akwe bu kabon kanita bolfama ichere tem matom alfayo cine gono ka da ya baron mutu ko ga kpare te in yara ka haifo birgi boro sen wallahi boro tari be riberi ote karte gari ma ko su ka da maljanna borfo mai cene te ma tonu ifo ganna tari guno o iri onwere a yara ka bara tari no ka tinye bisa tari boron ma donna tari a bara tari no gore kuna ne ana ana faji do sai anti ce faji ce ga kwa ka de wasi cere a cin yayi kutero boron matari ci o a tari tere bisa tari di bongo da ya sari boro ce ben duka iberi te nga dirigo ka gafar ma na rife ga ko he hara ku ben na rife rife ga tano marsa boro ce na damu na oi mani tari ne <laughs> an ka gwe garin ga ton yeyo dukasi eri kpe balgu mini bon kaana alfayu hada wallahu ta'ala a'lam nam alfaza bismillah to ayara ya sika kwana sun kan ya sari eri kpe balgu bon kaari gore kuna ne yoro eri mene bughyatul muslimino acoyo kuna iri ka akwai tonun kan na kone sai ni te kaci ba haifo ka coro din sugun la sabu kone ngano marsa boro ngane ila rofo ka kuna goro wa faji ta cere se malakari na ragan na anaci kone farar kwallo boro goro a sa sano ngano goro ko faji cere ka a ko mane akan mesu goro boso boso ba memma ngishiri kula mbori dana ciya aga fefe na no marsa no gono na yau rosa sawan kuna coyo nor ka ha nga kai ko zaza ngal na honnar moto yo do boro hini kati me a bosi ba men don na moto soko makko soko do man jai fogan na moto yo gono ka den su soko ya hini kata masusu da na boro fa iman da aka na kone no amma su ka la sabu yo kone amma ne la roto kan goro ko hei fata boro sai malaka ran su ka kan cuta au faran ku na bor fa tare goro ngaya de ko yo feri boro aji ati ngaya ko yo feri boro sai de ko mo feri ku te ya ga feri de ngang hali ya ko ci boro no di ngane wallahi ba men malakari ba nan ko cena ma donto mahungu aga na mahaniya ka mefiyansi da mun koyo se ngadi na ki kone angwele ila roya toya ahuro ha nga goro do ne o do faji o ka ka haran nabi goro ko ci sallallahu alaihi wa sallam wa to ko banna kortu borzanga wa to ko banna kortu hatta yahdharahu nas halan ka to bor kur malakari nara no alfa irpe ballo bonkani to amma irin kal president yoga haino president haino ministre haino député haino haino haino borfono ka kpara kusunci na longur kote in haikan ten a bara daidai ba boro su ba sin de même haikan ten a meri ba boron su ba sin da sin kere disi kowane kuna nsi nanumvo kambagana kakwetwaga kachase masa maso to kaligolore ganna kwema haifotte awan haifo cingana bara deidei iri kuna me agon na hini kambagari kachase nsi nangari cine de ase wade mo vaji wallahi ganna kwe haika tego ganna kwe ka cigo hayo na bal dede wato nsugu ngori cho la sabu kone domin akwai ko barano ganna kusun mene amma hai gona haraka kuna ngmani mbono mene kuna ngmani makwe goro ko ga shenite na wedo na asano beika president kuru beika ngamane ila ron na ngamane hen ngoro ko senia aga nano moso macin kogo na ngmane enquête yorinji meten gunje do service de renseignement ncin kan tankpara kuna wo hangadan ko ma boro caga deidei de hay kan ci barai siro domin bai hay kan ngayo te meyo sen ngayo gate boro seno irgbeeru kaci laa yuxibu llahu ljahra bisuui min alqawl ila man ulim kaci ila robor mo ga kaaku ga se ni ŋana ba nsirikpe ya ciya o seede wo kan na zalimsi na wo kan na zalimsi cerba se no donc iriyo kar bara nation hay fo kan tari se ŋana sawar seriga se ni derbi nana se na ba tongaro mais da don bara bahini ko se ni mbongo iriyo ngoyo gori ni se ah, a wallahi na ba daidai aman sin nan gadi ko da ya sai assembleyo na kube kwano no bo faji faji a ja se kreyo da ya ransai mayro ngoyo mar ko cin sai ka ah, a cimi kaza bon borogoro ko seni seni in ga riji fo sai ma baru nun foyo ba riji di an hunar heri nun foyo an hunu zori dan ciyano torko ma bana ni rishe amma <coughs> boron ma suka akwai huro da presidano de wo ka kwe mara ministre no député no mais no su kwe hura bongo vie privée kuna alba yin ni a vie privée su hura kuna amma hunu ka cina gono ko sen ni ka ban ba ban su bari ban ngere sen ni ngano ifo hay ka ka ko bara latiyo na politique ri kuru hunu ne de ya ngadi ba sen ni ta su hunu ko ne amma da kwe vie privée kuna non kwe mahuru ko ne no a gerse ka bori ha ah. ni ka na gense to hai su bai fada ba ki nan gense hmm. Nam. Bọ́lọ́mọ́ ṣe kú dàmá sábọ̀ ọ̀dà bàjẹ́ hàn yìí. Bàjẹ́ hàn yìí. Kìí tà lẹ́yìn àti bàjẹ́ irko ma lobo gani hayo atabaka ka goro yo kura borona boro korte na bajaham yu nga bajaham bajaham yo tari mbo hantum wo ka bajaham seno de wo ka na damara jawabi ne dana diringa ngari chika wo ka goro ko bajaham kasu beimo a bajaham a baraza nga horo konno horo kombine da kalam zaga kan na kalam zaga yin soyi fahan tumasi me a bara horo di sabu woka na korte tari kuru bere ko yaga guruguru kan baara horo konyo kwara kuna den ban mana ci kan gana na ci horo konyo fa boro ya nan korte ya boro ya na alzeyo fa kan ga ngar zeyo na la kan didabu abon su bai fa kura guru asa tutuma babu yodo na aka aka haba ifa nga tene ate chel ndo do huna su be huna fo kuna nga gunu amma ifa ifa tene irbe tamfono sheikh abubakar irbe magala hude ana baji terse kachi arizen voya ana daga ni vote za ko diwa nga nga che jinga zuru kaka ko goro bele para fa suba mutuka explique de amara abaduwa ka tukutuku do na che jinga ko ehuro ko tamfoga karpe tandi bina huro charaga chuba birjiyo nga nga duwa daba ka fu birji hey fu boro sei nde ka kweru ka to ka to fo nga na ho ka dan sheni ancha hollora bugudi na gono ko ma ko hamde da ba fu banna sheni yo kan da ma sai dinga da tunu ka kuku su kusunna ka kwe fu banna te arzen yo kan da ma wo cejin gor ko bibiri ngan ka ga nyawo na village fo agono <laughs> borfo cerega ki kivongan na gabu ka ho kabijalla kan na ho kabijalla wo ka kana gbari boro gaje an to hor ko se la kana gbari kana ji ba ifo atelo lo la ho la je jawo n holo lo nga ji narba na holo katika bani ko ko narken ngana holo wato amo cire duka ka fa maka lalle eh, alafiya ka kati sadi na boru ka sen nika wato nga goro di abara san bor fodo goro nga jere nga jama fo ka kaka ka za kabisan na kaje kan nga nura da kwa bor fodo goro nga jere de nga jama fo ka kaka ka di ka ho kabisan na nun kan na na ka de ya hai ka don goro agadi nga don di kabisa ashe za ko di bana na de gangan fote ka zuru kaka ko goro filaji fo toro bi nan mana bongo be riodi den de ka be ni kaci woyo se ka deno na kanara wasu kafu deno ben na kafu ba man lo goro no hanziro ka lo jeji nar ban bibiri ba mbibiri ya ka ce hai ka no de jin dia bo cin dere mo ga ce jidi nar ka yar zan cin dere mo ga ce asa ka kogoro boro ce daga kan ben na za ji banga bo go ci wallahi na hollo nduka ka na ne more ka she ni ka se nga faji ana faji odi hin saka yara aci ngari bol wadi cin gogonu nga gay an cin ngama te an cin ngama nan ya amma bol dina hollo awro te eh, ka de ya tari kurka te ay fo kurka meriyo ka te nsuga hantuma se domun na kalam zaga doma su be fo kura guru de ba men na bor fo korte na ila ro suka ta ma ila ro di chere pe ka gari la har ba bo akuna chere pe tunno kamon ka don su be fo kura nga don guru irpe masuna morin be ila ro te yano bi leri ba ler pe mo sunan bol magbe la ro fa kariga allahumma ya rabbi amin amma be be golo an su dindi do an dindi do ton ton cene marka ko inda hayu nu fa goro ka boro ni aga e ko pe dindi do ko zu cene cene nga ka ka birjiyo ati nga ka ka birjiyo de an ngadi cere su cika a borfoya a tense domin nunkayon zudi corobon kwarba cence na dara gugu da waran kanka kan zudi na haifo dan da mun sai nin dido ka a bara guba yo no ka bugun cenni moka ko ham han kuru da ya ni a jina ka kwe ka dun ha nin do ceren ka kwe hukum sita kwe a huro ha zan ka borfo goro a dongo na gbara lafiya nga huro sisi ham yo asinti na sigari chene chene nga sisiri done nara nga kabere ke sisiri sin nagabi se maru puduru chene ko kamisa ga he sadi ana doze kwa e kan jinji kafe kafe ma doze kafe fo de ya san kabere ke sisi fo de boro ni ana nga di tete haraka tombiriji chere kwen ka kwen hisabitasi et kwen marsali nam Eh. Eh. mata ya bawa zuri ta kai ko bara a dukuri masu ne da hala a ko bara goba dole ne ba kai goba ya ba kai ya burufe da abin mu ba kai goba dole a ba ta da kai jamar ko ya ballo bokari no ba sa sar hayu da wato na sunni ta kashe ni masa goba ya ba a cikan ka ka batu bai ma bai da lalle sunni ta ya awa da ta ya da sunni ba kwaye ni di da su kwaye jamar kwaye mallo bauka ne da lalle bara sunni a sunna di kuna a bayo ka goba haika ta di bara ifono ke filtereno da ya hayasika na man kwaye haikan te ka bon ngodi an yardan na haidi nga abisa an kwe goba do domin haika goba baci kuru aba yardan na to da ru kai yardan na haika goba ci metan na mici faqadi kafar a sunna ci ko na bon ce fi chasan awro kabori sasa wani kunan cino ana wendi ya kunan nga bine beyo kan ngana kunani to abine mo be yo kan ngana kuna lidi ambaraka na taba <laughs> eh domun de den de taba na bayon mene di ahin ka ten ngaya jin kiri kabere ke kunu dan kiya abeni irbe tan fora <laughs> ka wendi ka ji mare ala kuna ni nga cancin nga ngano bayo kan na ce kuna foci ba an kini nga ci wallahi e baban ce <laughs> ngano baadi ci nin naara baa ceefo ngaa ci wallahi ceefo pap ngano baadi ci hay kooru gommota kam mene ka ndiya de a mbaran na taba ka taba nde nante kaarano wallahi baa goba fota ka ɗon cimma kpen nani nindi noon ba koye gay sututu nun kan koye ciyo ceferina domin daade ci kaana ci ni n ɓen cimmani no ceferi noon ciya de aga na sumani make na bon odurun wo nga abisa makwe hunu ngana dini kura wata chila kwe chini no awachi borforo na waya kura non kwe kai de ken na bon odurun ni a awro halfasa kwe mal no bon kani nam to anya zebzula Why? I wonder how you began about or something. Mm. But you see, you can't be waka and a body that I feel now. A terron, a terron, a zakatin nan, a mongono tari dikuna. Borowai, an dabi a nan lali. Yana ba na maza, bora ya fi bakin goral kayan kurki a kan na ke gina ji mafi penti kwa ka goral ne ka yi ma kun yan ke irin na cikin kun ha yan gun na ta ne a sakan kwaite din su bai ko oh, an yanzu da ya sa karba ka huru magarbi shi a san na shefin gurkoci barinke fobe na ebi eh, dunguri hansiro beta maru so ja naira kabe kakwe kwakwa karu nga shi a san bine yei da woka kura da na haifo ham ya kan me barinke no <laughs> irbe ballo bo kanal fayo eh, hayo kalfa hotel woka babaji ham yo do penti asi woka yo annabi lalikuna sallallahu alaihi wa sallam woka na baji bugu chini au a penti au anatiteyote annabi la adam lalikuna woka ya annabi lalikuna burosi toro hukumsi dengi yo num famani no ngano mani irkati wa ta'awanu ala albirri wa taqwa wala ta'awanu ala alithmi wal udwani wakamme dam chere se irikpe gana yo na kwe chere hamburi nga ya chi ihe note yo bongo wakamme dam chere se wasu ka hore ka kamme dam chere se yo na tari bongo mmene di kan ba ka te ngano baji di kan ba ko mba mo nera nindi abara iforo tari no deya ni ya ba pentin sen nan te makuna deya kamme dan yo tari no ngonna kamme dan yo alfa na nortano eh kan nan norta banna kameda yona wuru den don na duwa pent pent pent am peinture nse est-ce que ababara tira penti di ya boro chenni we di ya chenni ba de don penti si asu boro chenni aga na den baboron cegbe ma kokari ka manin na cegbe da bara sabo no, maca kan mediyo maborfo chenni annabbanci sallallahu alaihi wa sallam wo kan na haifo na muri pe ganna iri pe baba riji tense an bisa haikan mondon ba ka ten na bayono mbaka mbajine re do be daga jero kabare mbaka kabare penti na bayo semid na ndon bambara ngan na na muri pe ganna kadiya kan sin nata au asuma ya bongo kare wa borfo ceji iri pe be kan ganna no nteya annamu mancen na sukuru kusum penti sukuru ko sun pentin na kabare pentin marjen ba kan bara kabare marjen ban bara sukuru ngari irpe na bari jibe ritense irpe malgo mina hamburi sati kisi bine karpe cin ko ban tanzarabani saka kabare penti penti o kadi akwai sawan na sadin hajiyu sai <coughs> madi aka eh wallahi cimi ai ka she da hura sai me ai kanu mu hoyo Nungu hoyo e denga di bongo do na kametende irpe anan zarabaniya a gannarin zarabani fahima den masu yonga haramun farta kute ma bai zaraban nar kai karanse den na haramun dinan jifo halali ya ka jiji ko warge a wuran irpe marko su kamar sisibi alfa don teko fajiyo dinon te kute a don teko na ci sen nirpe do ni tubayo ngaya bara sen nirpe do nunka na waya ka gono no boro mo takiri ko takiri nunka na waya gono na rike malbin na bon kani hada wallahu ta'ala a'lam nam <coughs> rita ma ha hayo ara gobzeli no <coughs> zarma ba ba ha de ban mare kokoro hajibo to <coughs>

ŋaŋa du ka tunu ka kaa gɔrɔ nun fɔ nun kaa kaa gɔrɔ di a fɔra n kunɔ coro be hayi kaa yɔn huna ga den kaa siisi ka cin ni bɔrɔ fɔ sen maci bɔrɔ di fami beeni ka cin ni a fɔra n ku domin nin a fɔra kurɔ coro be a huro ka booni na amma ŋa ara cɛ maci a kanti kuru zaaban na saa di bɔrɔ di na wakayon ki afami beni da mai yura afami rida domin kurbai kullukum li adam wa adam min turab irkuro mai ga hunu hande ba adama manan de ba adama ga hunu labu kuna de ma da ma hen dadi de gono fami rida alba mamaru hay kan wonne o kurun fami na dan kiyano irkuro adama koyo no amma kari pe pe beri nam iri bara fami mani mani machi woyo barinche woyo Eh, bari bari yo woyo fulani yo woyo kaze yo haidi di chere baran wari mo chere bei ko ka chere kuna setu to ngano de bor fo déplacer ka ko num fo a foron kudi ka pe ka choro bei nin di de da ko te di ka si si kacin bor fo se machi famille di be ni kacin a foron ku amma ji famille di be ni dan baye para ka hunu in pe du famille di na da ka de boro goro sa mana ni tur ka ye para fo machi nun kan cin hunu na ba <laughs> den sin kan ura ya no boroguna kan turka yeyen kparo afoye mali afoye senegal den kpe macha chimi famiyo fu kazanzera amada woro fudi meira be me agabe fudi ai ka gono baba zeno choro kurge ka kwela nyayo di choro kur kwela hara a hansira fo na kwe gaga macha chimi famiyo agodo fukura aworo ha afoye mo somma <coughs> ngande kan wurukute ngmena sari mbara tanyono nganzuru wala albayo bor fo zurno kaka gbe ji bo jirti fo nu fo saka ye ko tama ngadon ba bo beri nindi no <laughs> da lo ci a ah, a ah, a ah, ma ne o tayo da <laughs> to sadi baba ba ya kan dan karji sai mata zagan haridi <laughs> ka bugu ban na kori to ya si abara no pe wala bokani to ngaro de boro ka si no para no su ga boro fo bei aslamu ya innama almu'minuna ikhwa asilamu icoro adini onancino ñafo baɓe fo de adeno su boro wisiri bey asilamu kan goro milieu de a ñanze terena coro yaga tubima aganana asilamu gonda kes de a hay ka maydi kuru nga yeti canjino kadan jingiri kes asilamu kuru ya noldi bukata awuro ha jamal no bokkani hada wallahu taala alam hayo ko koro dalba ba erbe balabo kani alfa goro ko aka ci bebe fo agoro sunni o na o bin ni sunna na salafiya sunna cere pe ko bara na obine na ne nga salafiya pe ko bara program mo ka yasi mba sunna di hunani mo ka yasi sunna di toyani arsilamu ga atama goro kuna za hayo sin to alfawo na hayo di te kati ifonce aqida ngari ci binenane non ce ya ngaru ka ha ifonce manhaj ngari ci program non ce ya ngode kadiya de wo kayo njina ka karse ngon na mo ya si kan na dini to yani buruga ka boro ka ko ga dini hanga hanga yote mo fa ya sin nan hongu mo di ya si manhaji dina agana salafiyya di hudu to marsa pepe baya gono salafi na sunni bin ni haika nan boro gono ko pepe da mun bin ni no ba borfo cere ma o zano katin ga bara no salafi sadi da ka bara salafi sa jirma ba bisa sunni sadi sunni ga bar ko diye ka a a in kan da biki nga kan da biki de bete nga kirpeci nga kirpeci marsa nga ni ci kirci nga haiki konu san ji da su jila jigu nun kafi fe yogor ko tada wa ka cara bara ana bongo keyani sunna no nga ko to de nga bara sunni no asu ma ma fo ce ji pe na ma bongo ko fani na to de ya ci fo se ma cere kat silamu mon kuranga ka no ma to derente no amma wa ka cere ca bara salafi da kalite na kwa ngari ta ma zanga boro mon bongo no ma nga ya bara dini awo mon bongo no ma na bara dini haikan bara ngana dini haikan bara dini di kuna ngana dini amma na kin ma kan koto ngana dini borfo gono kan ce ba wallahi riyo tunul balal tijani no arukasi tijaniya kuna tijaniyo jo mon su gabe boro gone kan ce a riyo tunul balal tijaniye no darka ben mon tijani tijaniya kuna da ba su ilallate a failate haifo kuna na ti abere su kun haifo bei abere su kun haifo na ne yau sace ya man koyo tun tijani ya kura su tun tijani ya kura ma dama sin mena kida sin haifo kura wala su turu kura yano ba men ka ko sunna ma ko to awin salafiya ma ko to wallahi den sin bai kuna su tunun kuna ciyama borogoro ka gumbo bobo na sunna ma har ba na cewa tene borfo tabazaga den jingar guru fo ngoro sunni ukurano danjiya hmm. wallahi borfo tabazaga den jingar treze mbara sunni no awo treze jingari na bara sunna ba ba men don gumbo ngo fo fo na ka jingar 13 aci sunni na ci sunni jina in treze na marsa <laughs> marke to wagwan kadi an ngayo ka de 13 to ti bom ma jinjure to yani wan batu 16 16 suka meta te kate boro mo goro le ko goro le nun ka no babe na na ka o choro de sasa no ma jingal ka kwe wuro ngara kan ji sunniyo sunna bara no bine na ne no jina bazi aga na no aqida se nikal fa o don hala chirete sunna a bazi na bine na ne no alfa bine na ne no jina da na ciya da jingal no tijani su jingal ba da me mayo tijani jingari hayo kari teten su te ba nte amari nkere ha bine nane fo bongongoro bine nane fo bongorgoro fefe do na nun kari kere tanna amma da sunni a bine nane cacap salafi bine nane na <laughs> sadi fefe fo agoro bini fefe fo sin bini haikan bine nane bara diya boro bine nane bara amma ngano na mayo ba me na amaza ngama ayidi kurpen ka karo lo nunguda fo domin wo ka cabara salafi mana ga dalili ka alqur'ani na sunna kuna wo ka cabara sunni mana ga dalili ka alqur'an na sunna kuna to sadi fodi abisa anjire wo ka bisa anje ngaro wo ka da gbaiten na hai kaka abeni amada ka bara no nde ma no salafi de amma di bon ngoron bisa hai a jibur ko ji <laughs> nar ba de de gbe na bisa na bisa hai demba sara fitere bongo ma ma fo tonton nar ko fitere no buru ba on ci ba ay foya ir ko ballo bo kan ir yo lele balal majuri cere ro cere cere kari to no gor ko banam wahid ka bay tenna eh ir ko tan foya ci akati be yo tutu ma kani banga ci wallahi ka barana amma da boron yayi ka bay bayo an yara ka in yara ka zambe yori kwere no bayo domin hmm. eh, bai no ka bai ka bai kana ka bai eh dan bai bayo yan ka bai no har kana ka bai amma dan do ara cene a yan bukatan ba te ki fon an za ko te bai yodi cene gal barkate na amfani no amma dan bai ka bai ka bai ka bai hmm, ka to nun fono kana bai ni kalidal bayo ate mabe sunni na salafin kuru pay bor guda fo no mayo non bal ba domin madwa ka cere hum gana ele an talmazir fa ya kati gana kuna haikan don bai no ahlu sunna wal jama'a kati nga fo ka hunun kuna kati kalima kan tonton wal jama'a di kati abara bidiyano deya woyro ahlu sunna woyro ahlu sunna wal jama'a nga bor hinzante hunu kati ngoyo coro no ahlu sunna wal jima non ko be kanta jima <laughs> wato cene di fasi kanti no ko co ahlu sunna kati coro be bara sunni no ama kamba ganna gurbari ndia wo ahlu sunna simple ahlu sunna wal jamaa ahinkante mazanga hinzanta ahlu sunna wal jamaa akurbe buro ya ma yodi kaka mo yo se riyo no kaze riyo no kaze de no na no ma yodi kaka wado aka cara hongu kwa basin ka de no tunu ho cara hongu dalili guda fo yodi no no za ko cara hongu na wo ma can debiki wo bo ma can debiki wo ma can debiki wo ma can wo ma cirkweji wo ma cirkweji pe mallo bon kani en kwe manan haikal de gorko teteo kuru ambaral guri pe yarda ce jiyon nano ade masu ka barari ko mini fansi na bauma eh boro maka ko boro hongu haifo ganna ama adini ma na akwata ko ga hongu nan su bara wallahi o de ba kokar ko koga adini to ya irko mar ga zimbiri domin den gun hongu sai zimbiri irko mar go bi zimbiri de boro mbi de ka ko chimi ko to ndemo gun ha ko to ko de walahi wallahi de den de na ka chimi no wallahi mo gun ha ko to ko de woma dengi nga woma karumbongo ga woma mfam woma nzim woma nchora woma ngo ndemo keyo ndine na tete ya kabeni nka abere ka chinoza nga ko aki <laughs> koro nka abere ka chinde bogoro goro do ni no babe ka ko ko de bisa kanna bun do ni irbe mal tabbatan al fayu wa sallallahu alaihi wasallam wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin والسلام عليكم <coughs> ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم جمرت مالو بونكاني